ọkùnrin olórí ẹ̀sìn kan ó bẹ jésù láti wọ ilé òun láti wáá bá òun jẹun jésù wọ ilé ọkùnrin olórí ẹ̀sìn yìí lọ tí orúkọ rẹ̀ ń jẹ́ símónì bí ó ti wọlé tí ó jókòó láti bá a jẹun obìnrin ẹlẹ́ṣẹ̀ kan ní agbègbè náà ó gbọ́ pé jésù wà ní ilé ọkùnrin olórí ẹ̀sìn yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ símónì bí obìnrin yìí ti wọlé ó dúró lé ẹ̀gbẹ́ jésù ó ń sọkún ó ń fi jẹ́ ojú rẹ̀ wẹ ẹsẹ̀ jésù ó ń fi irun orí rẹ̀ nu omijé náà ó gbé ìgò òróró rẹ̀ ó tú sí ẹsẹ̀ jésù ó fi ra á lé ẹsẹ̀ ó fi ẹnu ko jésù lí ẹsẹ̀ símónì ń rò nínú ara rẹ̀ wípé ọkùnrin yìí ìbá jẹ́ wòlíì ìbá mọ irú ẹni tó ń fọ́ ọkàn òun pé ẹlẹ́ṣẹ̀ ni jésù mọ ìró inú símọ́nì ó wí pé símọ́nì mo ní ọ̀rọ̀ láti bọ́ ọ sọ símọ́nì dáhùn wípé máa wí olùkọ́ni jésù dáhùn wípé ọkùnrin ọlọ́rọ̀ kan wà àwọn tálákà méjì wá láti yá owó ní ọwọ́ ọkùnrin ọlọ́rọ̀ yìí ọkùnrin ọlọ́rọ̀ yìí yẹ ẹnì kínní ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó fàdákà ó yẹ ẹnì kejì ní àádọ́ta owó fàdákà níkẹyìn àwọn méjèèjì wọn kò ní owó láti san ìgbèsè wọn ọkùnrin ọlọ́rọ̀ yìí ó fi gbèsè jì àwọn méjèèjì kí wọ́n máa lọ. jésù béèrè lọ́wọ́ símónì wípé símónì èwo nínú àwọn onígbèsè méjèèjì yìí ni yóò fẹ́ràn ọkùnrin ọlọ́rọ̀ yìí dan dáhùn wípé mo rò yí pé ẹni tí a dárí gbèsè rẹ̀ tí ó pọ̀ jì ni Jésù yíjú sí obìnrin náà wípé nítorí ìfẹ́ púpọ̀ tí o ní Símónì láti ìgbà tí mo ti wọ ilé rẹ o kò fún mi lé omi láti fi wẹ ẹsẹ̀ mi ṣùgbọ́n obìnrin yìí ó ń fi omi jẹ́ ojú rẹ̀ wẹ̀ mí lé ẹsẹ̀ ó ń fi irun orí rẹ̀ nù ú ìwọ kò fún mi ní òróró láti fi sí orí mi ṣùgbọ́n obìnrin yìí fi òróró ra mí lé ẹsẹ̀ kò sì ìwọ kò fún mi ní ìfẹnukonu láti fi kí mi ṣùgbọ́n obìnrin yìí kò dẹ́kun àti fi ìfẹnukonu kò mí lé ẹsẹ̀ ó yíjú sí obìnrin náà jésù wípé wo obìnrin yìí nítorí ìfẹ́ púpọ̀ tí ó ní àádárí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀ jì í àwọn ènìyàn tí ó jókòó ń bá jẹun rò nínú ara wọn wípé irú ọkùnrin wo lè yí tí ó fi ẹ̀ṣẹ̀ jini jésù yíjú sí obìnrin náà ó wí fún un pé nítorí ìgbàgbọ́ rẹ obìnrin yìí ìgbàgbọ́ rẹ gbà ọ́ là máa lọ lí àlàáfíà